الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسوا أفوا الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kú kánábì ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ a ń bí lọ́wọ́ bá kó sànú àwa náà kọlọ́wọ́ òbí wa àtàwọn àlùfáà wa wa àti gbogbo àwa jùmọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti akíra wa kí a mọ̀ sórí ètò àgbóyé Islam a ń bẹ̀rẹ̀ ọba mọ́sá fún alágbóyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀ba ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀dí pé man yóò ní bá ọbẹ̀ káyìrà ní ìfàkíò fi green ẹni tó wà fi dáadáa ìmọ̀ fún alágbóyé ẹ̀sìn ọlọ́ọ̀ba a ń bẹ̀ sàánú mọ́sá fún alágbóyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀ba eléyìí náà lórí rí àìsàn kíyàmà kíyàmà yẹn nínú Islam kí n fún pàǹpà àdúrà ọ̀rọ̀ ń pa àwọn mọ́tẹ̀mọ́ àdúwà àwọn ẹ̀kọ́ wà fàdúwà ló ní àwọn ẹ̀kọ́ abẹ́kọ́ náà ti àwọn àwo nǹkan owó ní inú àdúwà àgbà àníkàmọ̀ àtàdúwà à ń sàdúwà kí ló wá dídá bí àwọn ọgbà tó bá wọn àdí tó èfi gbà nínú àwọn àdí tábí èfi gbà òun náà ni kí ẹ máa kọ́ lọ́nkún tó máa pe nǹkan míì ọmọ akọ́lọ́nkún tó máa pe màláìkà kó ṣàánú rẹ̀ ọmọ akọ́lọ́run kó máa kọ́ ọmọ àti àlìbẹ̀nú àbí kó máa pò sẹ́kàn àbí kó máa pòjì bá rẹ̀ kó bá rẹ̀ kó bá sùn lọ́rùn àbí ìyá rẹ̀ kó bá sùn lọ́rùn ìdílé ìlú àgbà ìyẹn máa kọ́lọ́run ọba nìkan tuntun ní kulu innama abdu rabbi wala ushriku bihi ahada kọ́lọ́run ọba ní máa kẹ́kẹ́ mi ò ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ẹ̀rí àwọn bàbá wa ń jọ وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا gbogbo ìgbé ṣùgbọ́n ọba ni a gbọ́dọ̀ kúlò mí lẹ́yìn ọlọ́ọba ààdà yẹn wọ́n nákírà ẹni kẹkàn gbọ́dọ̀ kú lẹ́yìn ọlọ́ọba subhanahu wa ta'ala títí fi wá pé ọlọ́nìkan lákìtì gbogbo Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ọba ń sọnù aziz kúrò sí pé ana agbára ní ṣùrọ̀kọ́ ọlọ́ni mo rọrọ̀ ju gbogbo lọ ẹni máa ń tẹ̀lé pẹ̀lú mi máa pàdé ló ń tìjì gbogbo ẹni máa ń fọlọ́ ọba sí máa ń tẹ̀lé mi kódà bá gbé ọba dára ti gbà ìsìlẹ̀ bá jà ní ẹni máa wà síbọ̀ tán rẹ̀ ọlọ́dún ti tẹ̀wọ́ ọ̀dà ọlọ́ọ̀bà lórí ọba inú wọn tó láti bí ọba sọ wọn ìgbà alábòsí a máa lówó وذكر والعاقبة للمتقين وتاتي بتواجد الاول اول قالوا ọlọ́mọ sí ọlá bòsí nínú tí ẹ má dúwà àgbà náà ni kí ẹ máa sí dídá kí ẹ máa ń sí dídá ń bí àdúwà kí má dúwà àgbà ẹgbá ìgbà àkọsọ fún búra wà káì pé à ó láà ń ṣe dídá yìí ń dá fún wa àwọn tó ń sí dídá ní gbogbo afẹ́ rẹ̀ ń pàun òun ló mọ tọ́jọ́ bí ń bí a ti lè fún báwọn kò bí bíbí ààrẹ bí a ti ní ìpínlẹ̀ àjà ni ṣìràwọ̀ náà ní ìṣúgbàdà náà ti ń bí ìṣòro kó lágbára pé àtàrà bàálà ṣìfìràwọ̀ láti kẹ́kọ̀ọ́ tó rẹ̀ rí ẹni kò rí ọlọ́wọ́ bá síbi ti ṣìfìràwọ̀ náà rí àtàrà bàálà ibi lọ́lọ́ tó tó ni ọlọ́wọ́ bá náà ti dáadọ́ náà àwọn àtọ́lọ́ mú un kọ́ ọlọ́run jáde fi kìí kọ̀kan wájà nínú ẹ̀ ní kí ẹ máa ṣe gbé dáa nínú tí ìjọdọ̀ àgbà náà ní kí ẹ máa jẹ haram kọ máa jẹ haram kọ máa mu haram kọ máa rìnrìn haram kọ máa wọ́sọ haram النبي محمد صلى الله عليه وسلم قال إن الله طيب ولا يقبل إلا طيبا ọlọ́wọ́ bọ̀ kọ́ ní gbàǹkan àfihàn nínú àdíjà lẹ́bí bó sákàrà rájìtàn yẹ tí ó sáfàrà lẹ́bí wá ròyìn arákùnrin kan bá rántí arákùnrin kan tó ní àjò tó gùn àṣà àṣà àgbára arákùnrin wàhálà bá lórí ìrìnàjò ẹ̀yẹ ìdìbò wàhálà inú orílẹ̀ ti túká wàhálà bá ìbúdó ẹgbẹ́ ilẹ̀ sàmà ọkọ̀ rẹ̀ sọ́kà ń bẹ̀rẹ̀ yàrọ̀b yàrọ̀b yàrọ̀b ọlọ́run bá wò ọlọ́run bá wò ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi ومطعمه حرام بنج حرامني مشربه حرام انتنه حرامني والبسه حرام أكبر وقوه حرام وفيها وقضي بالحرام حرام له بيت إلى بيتكله وعنا يسجد قال الله سيعطى دواري ولو كل عقل هو حرام ولو لو كل عقل حرام اللهم عصينا بحلالك حرامك وعقدنا بفضلك من سواك láti kí aláàlè tó wọ́n lọ́ọ̀bà ìṣúlẹ̀ ní ọkùnrin yìí orílẹ̀ àjò àwọn sísàgbà máa ń bí mẹ́rin sí márùn lọ́wọ́ lára arákùnrin náà rárá àkójú bá wà lórí ní àjò nínú àjò àsùnkújú àmà gbàdì lọ́wọ́ lórí ní àjò bí mẹ́rin sí márùn lọ́wọ́ arákùnrin yìí kájúwà rẹ̀ gbà ọmọdé ọgbà rẹ̀ tí ó fà á ń ti pé ní haram aláàkọ́ nínú àwọn sísàgbà máa ń bí mẹ́rin sí márùn lórí dùwà musafir ìtọ́rì àjọta ẹ̀mẹ́gbà ẹlẹ́ẹ̀tì tó wà ní ìdàmú kò tọ́rọ̀ aṣááfà akbar wàhálà ti gbá inú orí ẹ̀tì túká ìdìbò kò sẹ́bí tí kò sí kọ́lá fọlọ́ ẹlẹ́ẹ̀kẹta yẹ̀mọ́tò yẹ̀dẹ́ ilẹ̀ sámà ìtìkọ́ ẹ̀sìn tẹ̀ nínú gbígbà àdúrà ní kí ìtìkọ́ sí àdúrà ní kí ẹ káàkiri ti báyìí yẹmúdú yadé ilẹ̀ sẹ́mà ọlọ́run ṣàánú mi yá rọ́b ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ ní kí tí wàá kọ́lọ́ ọba rọ́b olóko tọ́lọ̀ ní sisi tí ó kọ́lọ́ ní sisi kí n máa fi jẹun ní rọ́b lọ́ọ̀ fàálà rẹ̀ kí gbogbo ọ̀pọ̀ àdúrà rọ̀bánà rọ̀bánà rọ̀bánà rọ́b rọ́b ẹlẹ́ẹ̀karùn tí wàá kiri lẹ́ẹ̀mẹ́ta yá rọ́b yá rọ́b yá rọ́b wọ́n ni wọ́n ni wọ́n mọ̀ haram wọ́n ni fún haram ni washrabu haram imu haramu imu tin tin jẹ́rẹ̀ kan afọ́wọ́ gan haram ló fi ra ó di ọgbọ́n ní àwọn òbí tó bí gan haram wọ́n fi tọ́jú ẹ̀ an na ìsànjẹ́ àbàlá lọ́rọ̀ sí àdúrà rẹ̀ wọ́n mọ́ tọ́jú àdúrà nìkan wa nínú tí àdúrà gbà ní káwọn òbí ẹ̀ máa bínú sí ẹ̀ gbogbo ìgbà kó máa wáyọ̀ ní àwọn òbí wa kó máa wáyọ̀ ní àwọn òbí wa kó máa fi dáadáa kátìlì bàbá kátìlì màmá jáde láàánú ọlọ́ọ̀bá ní tọ́lọ́fì sàánú wa anábí wa Muhammad sallallahu alaihi wasallam nírò àwọn arákùnrin kìí àti wọ́n rìnrìn àjò wọ́n rí ojú tó sú wọ́n rí ìwà pàtàkì kan kéèbù kan wọ́n ni ah ìdíkà bá ní ọmọ ọlọ́bá òjò ọkọ̀ wa ẹjá wọnú ṣéèbù yìí ẹjá dára máa lọ wọ́n wọnú kátẹ́gùn òdùdú láì ọkẹ́ sí ìtàrí alátùkẹ́ ni ọkọ̀ wá jọ ọmọ nú kéèbù yẹn ni ṣùgbọ́n mi sáré lọ́gbà àdìsí yẹn wá ọkọ̀ jọ ọmọ nú kéèbù yẹn ni kí á tẹ̀rẹ̀ ẹni ẹ̀kọ́ kọ́ wà nú kéèbù wọ́n ti kú kọ́ ọkọ̀ ọ̀kà ọ̀kan nù wọn tó jẹ́ àhàlùsùnà olùmọ́ta ti wọlé àhàlùsùnà ó ní ń kọ́kọ́ wa kọ́ iṣẹ́ ìrẹ́jà bá ṣe bẹ́ẹ̀ náà bá ọ̀nà ọba yọ wá ń gbéwu ta wa yìí ó fi ṣe eré káfí bá ṣe bẹ́ẹ̀ náà bá ọ̀nà ọba yọ wá ń gbéwu ta wa yìí kan níbẹ̀ ni ọlọ́ọ̀ba àwọn lébẹ̀ ṣiṣẹ́ níjọ kan kan ní wá kọ́wó rẹ̀ sílẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ ṣe ìjọ àárọ̀ ẹgbẹ́ ẹnìkan wá bí agbẹ́wà òun náà wá jọ ẹ̀wọ̀n nígbà tí lẹ́wà súnmọ́ wá fún two thousand agbẹ́wà yẹn máa fún two thousand ọ̀kan nínú àwọn tó wá bẹ̀rẹ̀ sí láàárọ̀ wá ní rárá o one thousand five lọ́yẹ̀ kí n fún two thousand àwọn bẹ̀rẹ̀ sí láàárọ̀ múlá ìjọba pẹ̀lú yẹn ẹbí mo ti fún two thousand five rárá o olóòwọ̀gbà inú kí n fowó kówó wà bí owó arákùnrin tó bí lábúlẹ́wà ẹ̀kùn nígbà

ọlọ́run fi ìdí àfọwọ́ ẹ̀ láti kọ́ ṣùgbọ́n ẹgbẹ̀rẹ̀ tó rí hùn kódà àwọn ẹrú tí wọ́n tó tọ́jú okùn yẹn gan tí wọ́n tọ́jú okùn yẹn wọ lóní. wọ́n mi ti ẹ̀yà kó mi two thousand ní ara orúkọ sọ pé arákùnrin sì gba ọwọ́ nú ọgbọ̀n rẹ̀ àtàwọn libra ọ̀dọ̀ tó gbogbo ẹ̀ lọ pátá láì fẹ́ ọ̀kẹ́lẹ̀ fún mi ọlọ́run bá sẹ́kùn torí tí wọ́n ti ṣe lé ìdí dára kó mi wúta wáyé àbúrò àwọn àkùnrin. òkúta yẹn sún àmọ́ ihò yẹn wọ́n kàn rí bẹ́lẹ̀ ń ta ni kí wọ́n gbà jáde ẹni kejì náà bẹ̀rẹ̀ ọba ọlọ́ọ̀ba èmi náà ní owó wọ́n á ní àbúrò bàbá mi kan ọmọbìnrin tí fẹ́ bí ọmọ yẹn já púpọ̀ bí fẹ́ fẹ́ wọn fi fún mi wọ́n fẹ́ bá ṣèkà jẹ́ gbà wọ́n á jẹ́ kàn obìnrin wà nù rẹ̀ nira bá wa owó wádọ̀ mi wọ́n ṣe fún lówó wọ́n ní tábìlì ń bá ṣe ó tó owó wà nù nira òun gbà bá kó náà lè lọ́wọ́ wọ́n á tilẹ̀kùn mú ti gbogbo ẹ̀ kí n bí ẹgbẹ́ ẹgbẹ́ ní arákùnrin ó sì jẹ́rú ọlọ́run kó má ti tọ́lọ̀ ọ̀fẹ́ ní bí ìfàyàwó ọlọ́run ti dùn ti sọ̀kà lórí ẹ̀ bí ẹ̀ fún náà lẹ́sìn máa lọ láì sì gbàdí pẹ̀lú ẹ̀ ó ti pé wọn mú ìṣẹ́ wọn fi ṣe ìjàmbá nú ewu tá a wà yìí ó ti move ó ti àti move àmọ́ still ó ti ti jáde ẹni kí ká bí àlọ́ gan-an àwọn òbí ló fi ẹ̀ lọ́wọ́ bá ní wọ́n lọ́wọ́ bá mo ní títí lè fi mọ̀mọ́ wá pa àwọn oúnjẹ láì jẹ ohun bàbá àti màmá ibi kò ní jẹ àwọn màmí ò ní jẹ wọ́n á oúnjẹ lọ́jọ́ kàkí tó dé láti sú láti sú yá ti sùn bí òró jẹjẹ bí òró jẹ ti dé wọ́n ti dé wọ́n ti sùn ó dùn ó gbogbo dé kí ìfẹ́ já ohun mọ́ wọn lójú wọ́n á dùn sí bàbá àti màmá wọ́n fẹ́ jì wọ́n fẹ́ jì wọ́n fẹ́ jì wọ́n mọ̀ sí ẹgbẹ̀ tá lè fi kiri yọ fún ọkùnrin àfúrà bí ọ̀pẹ́ lèmi náà ti jẹun àwọn ìyàwó mi ti jẹun ọlọ́dọ̀ mi ti jẹun sí báyìí lẹ́kùn làwọn àánú ewu táwa yìí bó kù fi sí kọ̀pìtì ni ọlọ́dọ̀ ti ní káwọn jáde kúrò ewu ni àṣé ọba tó bá àwọn òbí ẹ̀kọ́ jẹ́ ọba kí ni ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ó ti gbàdúrà nìkan kan ọlọ́ọ̀ba nígbà mi nu Islam ìyá máa tó bá àwọn òbí wa nínú tí èèmọ̀ àdúrà gbà ní káwọn òbí rẹ̀ máa bínú sí ẹ kí ẹ máa bínú sí ẹ kí ẹ máa bínú sí ẹ ọgbà tó gbogbo òsìgìdì ayé dára àjẹyà lẹ́rìn tó bá bẹ́ẹ̀ tọ́jú yẹ kò ní ìlú mara alẹ́bíwá Muhammad sísílẹ̀ ó ní rídọ́lá rídà wà lèdè ní wọ́sàkàtà rabbi ìsàkàtà wà lèdè rídà rabbi ìgbà lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ bí yọnu bàbá àti màmá rẹ̀ bàbá àti màmá rẹ̀ bá yọnu sí ọ̀tá ìmọ̀ yàtọ̀ Islam inú tí ẹ bá dúró àgbà náà ni kí ẹ máa já okùn ẹbí kí ẹ máa já okùn ẹbí amẹ́kì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní mùsùlùmí kò ní sáà gbà sílọ̀ kùdù àrà àti máa já okùn ẹbí lókù wọ́n já okùn ẹbí wọ́n sọ pé wà máa bù ṣiṣẹ́ lórí ẹyàn rúwà wọ́n fi sàmì jẹ́ wọ́n máa lò lọ́rẹ̀ sí àyè máa jẹ́ síbi ju ti lọ sí olówó lọ́wọ́ ọlọ́run bá kí olówó lọ́wọ́ yẹn náà lọ́kọ́ láti ṣe kí ni wọ́n ti kú lọ́wọ́ wal arham kọ́ ní gẹ̀dẹ̀ wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ kí wọ́n sọ ẹbí wọ́n yẹ kó ẹbí já nínú wọn tọ́lọ́ sí kàkó tó máa ń ka ẹbí tó ní ìran yorùbá dákun mọ́jẹ kó kùbí tó wà rẹ̀ já ọwọ́ rẹ̀ já ó di ẹgbẹ́ ẹbí ká ìdá tiẹ̀ gbogbo ti dáadáa sí wọn nínú tí máa mú àdúrà gbà nígbà ní àwọn nǹkan mẹ́wàá tí àfáwa Ibrahim tó dẹ̀ hàmì ní afáwa ibrahim bin hajj lọ ha ìlú basra nígbà tó nílò basra wọn ni ah, a òsínlẹ̀ àdúrà yìí ti tẹ̀ à ń sàdúrà àdúràwọ̀ ọgbà ṣọ́ọ̀tì àdúrà àdúrà òní ìpínlẹ̀ wáyé bí kà fún yín ẹ̀ ń sì kan nù nǹkan mẹ́wàá ọba ọba ọba ọba bẹ́ẹ̀ máa fún ọlọ́tọ̀ rẹ̀ ilé ìkè ń gbádùn àgbà ẹ̀ máa tò hídì ọlọ́ọ̀bà ẹ̀ mọ́lọ́ lọ́kàn ẹ̀ ń pẹ́ ọlọ́ọ̀bà ẹ̀ ń pẹ́ lómi kọ́lá lóyún òsì bà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń ka Quran ẹ̀ fi ṣíṣe ẹ̀ ń ka Quran bíi nibels Quran wa di eré Quran wa di orin Quran wa di àwàdà ọlọ́ni afabi agbára àti ìsìn àdìgbòn akún wọlé àtẹkùn antum samidun bọ́ọ̀lù sí kùránì tẹ́lẹ̀ wọ́n sí lima ẹwà rẹ̀rìn ilẹ̀ máa sunkún kùránì táwọn ẹgbẹ́ ọlọ́run máa kàtún máa sunkún àwọn ń kàlà sí lẹ́yìn lábí jó inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run kan búra pé fala uqsimu bima tubsirun ma la tubsirun innahu laqawlu rasulin karim ma huwa biqawli sha'ir ọlọ́ni fara ọlọ́ni ẹgbọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè ló yẹ ó kú sí ibi máa ti ṣòro ní búra kò ń tẹ̀ rí máa láti ṣe búra kò ń tẹ̀ rí ìnáwó lápapọ̀ rọ̀ sínú kẹ̀kọ́ ń tẹ̀ ń gbà sínú òbí tí a kọ́ lẹ́yìn àdé Muhammad sallam wọ́n máa wá bí kó lè ṣe ààyè kí é sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ọkùnrin ẹni akẹ́kọ̀ọ́ bá wa aláàmúdù ìláyì àwọn báyìí náà sì máa kí nìyàn lọ́sùn tó kọ̀rẹ́ wọ́n tọ́ máa ti kùn kí nìyàn kan jáwọ́ mẹ́ láì sí bẹ́ẹ̀ wọ́n gbọ́n fún ara ọkọ̀ kọ̀rọ̀ orí kì sàn nínú tó káyà 62-63-65 gbogbo náà máa gbé mẹ́ ó di ọmọ yàmi Islam ẹ̀ńtà Quran ẹ̀ fi ṣẹ́ṣe ẹlẹ́kìjì nù ألا عليك تعالى نسأل محمد صلى الله عليه وسلم لا تبس ألا لا نبي صلى الله لا تبس الناري الله قال يقول إن كنت تحبون الله فتبعوني يبقوا الله ويقفوا ذنوبكم ذنوبكم فصلوا نسأل الله قالوا تقوى تلو سنة ربي سلم هل يفعل جرانتيك يتوقع عبي بلاني يفعل جرانتي لكل أمة يدخلون الجنة إلا من عبع وقيل ومن يعبى يا رسول الله قال من أتاني دخل الجنة من عصاني فقد أبى الله أكبر كل أمة تدخل الجنة إلا من أبى أول أمة تدخل الجنة مسلمين الجنة بيتقالوا وفاء ومن يأبى يا رسول الله فقال رضوان الله عليهم أجمعين قال يا رسول الله تدخل في الجنة آه من من أطاعني دخل الجنة أجبت لسنة من الجنة من عصاني فقد أبى أنا وفاتنا من إلينا وفاتنا وشي عدم رحمه الله إنه كلا بنقض فواكه وساقطة بنت لألا ترعم يا أخي وعلم أن في جهنم فينا من عصاه ونسم ما تمردي كل ذا مصفدي من عصى محمدا فذا جزاه ẹsẹ̀ ọmọ kẹmàkùrà tí ẹgbẹ́ lagidi wọn bẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ lagidi lagidi buhari ìlàgbà sọ́kà nínú alàgbàlá sọ òsì sọ muhammadu da ẹni tí wọ́n kọ́ tó kí wọ́n wọ́n fẹ́ tẹ̀lé ọ̀zá jẹ̀zá òkú ti tó gbọ́dọ̀ nínú alàgbàlá sọ òsì wọ́n mọ̀ jẹ́ ká kọ̀tà níbi islam yá bí islam ìdọ̀wẹ́ wa ẹlẹ́ẹ̀kẹrin ni àsìkò insha subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀karùn-ún náà ni shaitan gbogbo ilẹ̀ kò sí ikọ̀ ọ̀tá yìí nìkan lè máa ń tẹ̀lé ṣìkan bí o bá sì sọ̀rọ̀ ní olùkọ́ ẹ̀ka ikọ̀ wọ́n ni ẹ̀yìn ẹ̀mú lọ́ta àwọn àwọn èrò náà sàáyẹ̀ ni ọlọ́run ti wọlé náà ní wọn sáà nínú ọ̀kan wa ìkànnà tàwa ni o ìjà amúlọ́ta pẹ̀lú ògùn ọlọ́ọ̀bọ̀ sùkànnà tààrà àti máa bá àwọn tí gbàgbà tí a fáwa Ibrahim bin Adham ọkọ̀ ọ̀rọ̀ abẹ́fà ó jìnà sí ọgbà wọn lè bàgbà káwọn náà jìnà sáwárà Nàìjíríà àti gbogbo ara mùsùlùmí kárẹ̀ bá jìnà sí kárẹ̀ gbogbo lè bàgbà kọ́nà kó sànù àwọn sàlámù alaykum warahmatullahi wabarakatuhu adúpẹ́lẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala a tún fi àsìkò yìí rọ̀ wá àwa tí a ń ṣe ìrànlọ́wọ́ fún ìdí lọ lórí BGI TV àti àlẹ́kẹ́rì rẹ́díò nínú àwọn tó fowó ránṣẹ́ sí wa ní sísá wa aláàjà màmá bímáwá màmá bímáwá ń fún five thousand naira lẹ́yìn náà àwọn ẹbí ọ̀dọ́dọ́lá àwọn dókítà ọ̀dọ́dọ́lá àtàwọn sísá wọn nípa ọmọ ìyá wọn tí tíráìsì títà wa ta lọ bí tàbí ẹbí àwọn náà fún wa níbi eighteen thousand owó yẹn wọ́n fi kó DITV ó ti bọ́lọ́ bá fojú bọ́ àwọn títà wa zòlúfà tíráìsì náà tí gbogbo àwọn okùn mùsùlùmí Jaiz Bank náà ní báńkì wa Jaiz Bank account number wa wà bùsùn wa zero márùn six nine eight two one Jaiz Bank ní báńkì yẹn ó kọ account náà ní Umar bin Khattab Islamiyah. Jaiz Bank zero márùn-ún six nine eight two one náà ni àkànnàwá Umar bin Khattab Islamiyya ọlọ́wọ́n sọ̀rọ̀ bímáwá bímáwá ni wọ́n kọ́ ọmọ bímáwá ọlọ́wọ́n sọ̀rọ̀ alẹ́ sàrà àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́wọ́ náà àti sísá wa Zulfa tí wọ́n torí ẹ̀fọ́ alówó mi tààzíà fún alẹ́ bíi eighteen thousand láti kún owó dá hannu wala ta alkalanta fi alkalar barka wala ba wala ƙur'an alkarim wala la'ilalla na'am assalamu alaikum wa rahmatullahi wa barakatu wa alaikum assalam wa rahmatullahi wa barakatu a wani da yake assalamu alaikum wa rahmatullahi ya Allah in fita wa shaking knowledge and wisdom amiyo i am abu jafar from bungon sunusi mm-hmm. my question goes like this what is the meaning of a man who divorces his wife while he is on the sick bed He pronounced the divorce three times on one occasion. Please, is the divorce valid? Second question looks like this. What is the meaning of a man who took his wife dress while she is breastfeeding? As-salam. Oh, Alhamdulillah, it's the first part that the feedback and divorce his wife twice. Scholars have uh, the view that the divorce is once, even if he pronounces it three times. Once the sickness does not affect his brain, the divert as before. Once it not affect his brain, but it's once, even if they announce it twice. Allah Ta'ala Alam. The mind has to be clever. That's why she's deceiving. She's the owner. She can do that, man. ó di ẹjọ́ àwọ̀ ọmọ gbogbo ẹ̀kọ́ ọmọ ọmọ wọlọ́mọ ẹ̀rọ fún aláàjì báwo ju kọ̀wájú yẹn dáná. Báwo ni kò rà mí sílẹ̀ yìí? Lórí bí èsì tẹ̀lé ní àti ẹ̀ ọ̀rọ̀ òbí ẹni tí ka àwọn òbí ẹ̀sì wípé àwọn àfáà kan ìyá rẹ̀ sọ owó tó fún wá ní ìdílé òun ó wà kọ́ńtà ìdílé tí àfọ̀ òun sọ fún òun bá torí ẹ̀ ó di àbámu tó sì tó òdodo ìyá rẹ̀ sọ fún un bá pàyà sí tí ó sì dá ìyá rẹ̀ mọ́ kí ni kò ẹni yẹn and uh, secondly ẹni tí òbí bá ń bínú sí ọmọ ó ní agbára ìbí tí wọ́n ń bínú sí ọmọ rẹ̀ nípa ìgbà náà ń ṣe súnà nǹkan kí ni kò wúnà. ọlọ́wọ́ bá kú sànù wa ọmọ tí òbí ẹ sóòtọ́ ọ̀rọ̀ fún tí wọ́n ń tilẹ̀ tí wọ́n ń tilẹ̀ ọ̀rọ̀ àfáàṣe kọ ní àbí àfẹ́ àti kìrì tí ó tọ̀rọ̀ lè yálẹ̀ sọ fún tí àwọn àfẹ́ àbúrúkú sárábí ní bí ìdẹ́rù fún àwọn ọmọdé yìí ni a kọwọ́ fún ma a kọwọ́ fún ala ummati ala a'immatu mudallin ní tí pàmíláyà jù fún àwọn al'umma mi wọn àwọn àfẹ́ àbúrúkú gbẹ̀yìn ayé ọlọ́mọdé làwà lọ́wọ́ wọn ọmọ ọmọ pé òun wá ń tẹ̀lé súnà lójú bínú sí kọ́mọ̀ sí bí ẹ̀bí sáwọn òbí kọ́mọ̀ jìnà sí wọn súnà ọ̀gbà láàyè púpọ̀ àwọn òbí ẹ̀tì ẹwọ sẹ́dínà sáàdì ọmọ Abdul Waqas radiyallahu anhu sáàdì Abdul Waqas radiyallahu ọwà náà àwọn sàhábà kọ́kọ́ gba Islam ọmọ bẹ́ẹ̀ ọwà náà mẹ́wàá tó kọ̀wé àjínà nígbà tó gba Islam bẹ́ẹ̀ ilé ọkọ̀ yẹ́yẹ́ ilé wa bínú ilé wa ní sáàdù ọba fi ẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ tí ọba fi ẹ̀sìn bàbá rẹ̀ nígbà tí ní máa dúró nù mi ò ní jòkó mi ò ní jẹun mi ò ní mu ikú wa kọ́ lórí ìdúró wọ́n wà ní sáàdù pààyẹ́ tó sáàdù ní màmá ọba sì bẹ̀rẹ̀ mi ò ní fi ìsìláàmù lẹ̀bà ojúbí ìyẹn nílẹ̀ máa bọ̀ wá ní ìsìláàmù yáyà bọ̀ yáyà bẹ̀rẹ̀ dúró nù yáyà wá dúró nù ọba ti dọwọ́rọ̀ rẹ̀ sáàdù wà lọ́dà ẹ lọ lè jẹun ẹ lọ jókòó ẹ lọ mú mi ẹ lọ pẹ́kọ́ lóòrùn torí ẹ bá ní ọgọ́rùn-ún ẹ̀mí méjì lọ́kọ̀ọ̀kan one two three hundred yẹn ní kúrò islam fà ẹ̀rì kí sáàdù ọ̀rọ̀ islam ló sọ ọ̀rọ̀ tó kú ní sọ mẹ́yìn ọlọ́ni wọ́n sọ àhíbò máa fi fìdíyà ma'rufa wọ́n sọ pé báwọn sọ̀rọ̀ dáadáa nǹkan ọkọ̀ yìí sáàdù ó ti pọ̀ jù ó di eyín àrò òbí tẹ́lẹ̀ fún pọ̀jù ó di ewa ọlọ́ọ̀bọ mú dáàfọ̀rọ̀ yìí wa ní ọgbọ́dọ̀ fi òbí ẹ̀rẹ̀ tí wọ́n lè súnà táwọn òbí ẹ̀ bá lé kílì kan ó mọ̀ sàlàyé fáwọn òbí ẹ̀ pẹ̀lú ẹ̀lẹ̀ kó lè bá bẹ́ẹ̀ lọ́ọ̀bà táwọn akọ́ bí náà wà ń tù sí àwọn náà ní gbà ó di eyín kó wa tó bá lé nípa àdìgbò oníṣẹ́ǹsì ni àmọ́ tó bá ọ̀pọ̀ àwọn òbí wa ọlọ́ọ̀dẹ́ kárí yọnu wọn lọ́ọ̀bà àwọn ọmọ wa náà káwọn náà rí yọnu tiwa náà lọ́ọ̀bà ọlọ́run kó wá sàn gbogbo ìgbà sáàmà ẹgbẹ́ àgbẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ fún ètò yìí jaiz bank ní báńkì wa ó kọ́ àkànnì náà ní ọmọ òbúnà kàtàbí islamiyya àkànnì náà ní zero márùn six nine eight two one. wa alaikum salaam bila. ẹ̀yà fún oníkèrè ilé wọn ní orúkọ àwọn mọ́ríyàm láti ìlú ẹni tí obìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ṣe ti ìwé hadith mú àbí ìwé àdúrà. bẹ́ẹ̀ni láti ṣe ìṣòro lè mú ìwé hadith lọ́wọ́ jẹ́ mú ìwé àdúrà lọ́wọ́ bẹ́ẹ̀ni ìṣàkóso mẹ́. سبحانك اللهم وبحمدك نشهد لا اله الا انت وبازاريا وبازار زبالا ادريس او شو ادريس امك في جلوبا وان ياتي مولى لا تا سبحانك اللهم وبحمدك نشهد لا اله الا انت Настя, фронте,